olódùmarè adúpẹ́ lọ́wọ́ rẹ o adúpẹ́ oṣù tuntun ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ajé oṣù ajé oṣù rẹ gbogbo ọ̀sẹ̀ àlàáfíà ire gbogbo ire ọmọ ire aya ire àìkúbálẹ̀ ọ̀rọ̀ ajé pàápàá ló fi lè wá ṣe bùgbé o ire gbogbo láàrin o nígbà tí ifá ifá ní wọn ní kérò mọ́sùnká ẹ̀rọ sùnká ọba àwọn ológun ẹrú wọn ní kérò mọ́sùnká ẹ̀rọ sùnká ọba àwọn ọlọ́gbọ̀n wọ̀fà wọ́n ní gèrò mọ́sùnká èrò sùnká ọmọ láàdọ́ta omidan àdìbá fún ajé tíso ní pàṣọ wẹ́wẹ́ adémọ́nà mi ò ọ̀rẹ́ rẹ o ṣe ń nàmọ́ èrò epo èrò ọ̀fà ẹ̀yin ọmọ péré ajé là ń sá kiri ẹ̀gbọ́n mi gbogbo ibikíbi tá a máa ń ajé ò wà rí o gbogbo tá a bá dáwọ́ lé lẹ́jọ́ yọrí sájé o ìgbòjọ́jẹ ti wá o lóṣù yìí àti lọ́sẹ̀ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí o àṣẹ o àṣẹ Èdùmàrè.